So I'm a leader and going to Kotokwe, the duty of candor. So I'm going to open up. Torí pé tí ìgbà open up tí mo tún bò mọ́lẹ̀ tóbìnrin yẹn dúró tí ò gbọ́ nǹkan kan ó máa lọ ṣe on that platform. Tó bá jẹ́ pé àwọn ọmọ àdàgbà débẹ̀ tí ó nà kò ní wá sí ìdàsílẹ̀ àti tú tipẹ́tipẹ́. So I am not going to keep ebi o dey keep quiet about it. I don't care what happens after this. All I know is that bẹ́ẹ̀ ni mo kíwa kíwa mo kíwa kíwa ò gbogbo ibikíbi tẹ bá wà tẹ́tí ń gbọ́ mi àbí tẹ́tí ń wò mí orúkọ tèmi ò yí padà yèyé dára kowé kòkòkò ó ní mò ń jẹ́ ohun ìkan lára àwọn sísá wa èèyàn wa Yínká TNT ohun hmm, lẹ̀ ń gbọ́ yẹn tó ń ró pọngbápọngbá lórí ọ̀rọ̀ àgbàlá Gabriel àti àwọn tí wọ́n ń tọrọ fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ àgbàlá Gabriel. Hmm bí ọ̀sẹ̀ àbí bí oṣù kan báyìí tí ariwo àgbàlá Gabriel tó ń lọ káàkiri káàkiri tí nípa àṣọre fúnyàn àṣọre fúnyàn náà ni gbogbo wa la rántí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Yoruwood gbà tó ti wá pọ̀ jù gbogbo wa fi gbé ta pé ah, ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe Yoruwood nìkan ni wọ́n ti nídìí help àìmọye àwọn other people náà tí wọ́n nídìí ìrànlọ́wọ́ tí wọ́n léèyàn elédò ti tèmi tí mo bá lọ sí orí péjì àgbàlá Gabriel wọ́n sì gbọ́ràn o ọlọ́run wọ́n gbọ́ràn ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá lọ sórí péjì wọn ẹ padà lọ síbẹ̀ kẹ́ lọ wò ó kẹ́ lọ gbọ́ kẹ́ lọ wo àwọn fídíò tó ń ṣe níbi bẹ̀ ẹ rí wípé kò ń ṣe Yorùwood nìkan kò ń ṣe àwọn celebrity àbí stars nìkan ni àgbàlá Gabriel ràn lọ́wọ́ gbogbo wa pariwo yẹn wọ́n sì gbọ́ àìmọye individual lórúkọ lọ́lọ́kan jọ̀kan tí gbogbo wọn tán bá ní ìdíwọ́ kan àbí ìmíì tí wọ́n á sátọ àgbàlá Gabriel lọ àti rí àìmọye oríṣiríṣi ni àgbàlá Gabriel gba owó tí wọ́n kọ́lé fún àìmọye oríṣiríṣi ni wọ́n ra mọ́tò fún àìmọye ni wọ́n fún ní cash mo dẹ̀ mọ̀ pé àìmọye náà ni àwọn tí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí wọ́n á fún lówó àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n kan ó wá ń ṣẹlẹ̀ prophet àgbàlá Gabriel sà mo ti sọ nínú àwọn fídíò mi kan sẹ́yìn tí mo fi advice yín mi ì tó advice yín èmi náà kàn so, ọ̀rọ̀ tèmi ni o ṣùgbọ́n ẹ lè mú lò tó bá wúlò sà ẹ wà very very careful sẹ́ ẹ ma jẹ́ kàn ba ìpè yín jẹ́ wípé torí pé ẹ fẹ́ nice ẹ fẹ́ wàpa lójú àwọn èèyàn àbí kí wọ́n máa sọ pé kinní kan ẹ má jẹ́ kí àwọn tẹ́ ẹ fẹ́ ṣe lóore àbí ràn lọ́wọ́ kí wọ́n padà ta epo sí aṣọ àlà yín torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà fún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àní social media sẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ tó wà ní Nàìjíríà ibi tí wọ́n ti ṣí ṣọ́ọ̀bù wọ́n ti ṣí ṣọ́ọ̀bù sórí social media ìwọ tó o bá mọ bó ṣe lọ Yorùbá àgàgà wọ́n ti ṣí ṣọ́ọ̀bù sórí social media gbogbo pátápátá ni wọ́n ti lè máa rí wọn pláfọ́ọ̀mù kan id kan pláfọ́ọ̀mù kan id kan ni wọ́n bá dẹ̀ rí pé ìkan ti cast wọ́n á ṣèǹjì facebook òun múyàn sí àwọn tí wọ́n rí lè nídìí àwọn oore wọ̀nyí wọn ní oore ọ̀fẹ́ gan láti wá sórí social media mo ń fi àsìkò yíra wọ ẹ̀bẹ̀ gbogbo wa ta bá ń nawó oore bó ṣe ń wò kéré ọmọ sí àwọn tó ń fẹ́ ìrànlọ́wọ́ mi sọ wípé àwọn tó bá wá látòrí social media ká má fún wọn o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò tilẹ̀ mọ̀ kan tó ń pè ní social media tí wọ́n ọ̀pọ̀pọ̀ rìpọ̀ ìyà ń jẹ àìmọye tí wọ́n gbọ́ pé òkè kan jẹ́ social media ṣùgbọ́n tí wọn ò ní fóònù tó lè máa wo gbogbo nǹkan tá à ń ṣe tí wọn ẹlòmíì gan bá gbé fóònù fún kò mọ nǹkan tó yẹ kó ṣe kò mọ ibi tó yẹ kó tẹ̀ kò mọ anything àwọn people yìí wọ́n need a lot of help mo dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ta wà lórí social media a kì í rántí àwọn forgotten ones yìí Àgbàlá Gabriel congratulation fún mọ́tò tí àwọn crew tí wọ́n ti ní lásìkò yìí tó já sí wípé transport system wọn ó tún ti increase dáadáa bàbá ẹ má jẹ́ kó jẹ́ ṣọ́ọ̀ṣì yín nìkan ni wọ́n mọ̀ wá àbẹnu ọ̀nà yín ṣé tí ẹ̀rí kan máa wá dúró lẹ́nu ọ̀nà yín yẹn babalá ìsọlẹ́nu ni ẹ̀yin náà ní private life yín láti live náà ẹ consider ìyàwó àtàwọn ọmọ yín tọmọ bá ti wà bí ò bá ti sí ẹ consider ìyàwó yín ìpín káwọn èèyàn kan nídìí ẹ̀dùn kan wá máa jókòó sẹ́nu ọ̀nà ilé yín for what for ṣẹ́yìn ni president ni ṣẹ́yìn ni gómìnà ni wọ́n ọmọ náà ọ́fíìsì governor's office wọ́n ọmọ ibi tó ti lè rí wọn ẹ má jẹ́ kó ba ìpè yín jẹ́ ẹ má jẹ́ kó sọ ìpè yín di owó ṣùkùṣùkù dá wáíwáí èyí ni Yínká TNT ni ó ń sọ nípa ẹ̀ now kó lè yí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ gbọ́ mi there is a woman tán ní pé woman yìí wọ́n náà ka nísìnyí wọ́n ti mú rendered ó ń lọ káàkiri gbogbo platform ó máa ma disguise irọ́ oríṣiríṣi kàkàkàkà àwọn irọ́ tó máa gbé kalẹ̀ pé ó ń ṣe òun o ò lè gbọ́ kára ẹ má bù máa ṣọpọ̀ lóòní wá orin yẹn ṣe bó o rí ṣe wàá wá ọ̀nà láti ṣe é tó jẹ́ sí wípé yíká tí etí ló ti wá sọ́dọ̀ wọ́n padà tó wá rí wọn bí wọ́n dáwó fún wọ́n padà tó wá rí. typical example nǹkan tó ṣẹlẹ̀. sorry wọ́n padà wá tún rí ní ọ̀dọ̀ àgbàlá Gabriel tó tún lọ sọ another story àbí the same old story tó ń parọ́ láti gba òbítíbitì owó ibẹ̀ yẹn ni Yínká TNT tó ti pariwo síta wípé tí àgbàlá Gabriel ò bá ṣe tí ò bá ṣọṣe bó ṣe wà yẹn wọ́n bá ìpè yín jẹ́ wọ́n bá ìpè yín jẹ́ ọlọ́run ọba ń gbọ́ àgbàlá Gabriel ẹ ra oúnjẹ káwọn èèyàn bá dáwó ẹ ti ní mọ́tò ẹ ra àwọn oúnjẹ àwọn báàgì ńláńláńláńlá raw food kò jẹ́ dandan cooked one ẹ ra àwọn provisions tí owó bá ká provisions tí owó bá ká ẹ rà á ẹ ti ṣe pákéjì yẹn láti lé kán ti pín sí inú nylon àti gbogbo gbogbo from one village bó dé Ogun State lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ Ogun State náà ní kẹtẹ rà á ibẹ̀ náà ní kẹtẹ ṣe pákéjì yẹn ẹ gbé káàkiri àwọn arúgbó nídìí help àwọn ọmọ kéékèèké they need your help bó jẹ́ Èkìtì ni bó jẹ́ Ọ̀ṣun ni bó jẹ́ Ọ̀yọ́ èyíkéyìí tí Ọlọ́run bá ti darí yín pé kẹtì bẹ̀rẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ ń bẹ̀ ṣe rí pé kọ́ máa dúró níwájú ẹnu ọ̀nà yín káwọn èèyàn máa dáwọ́ ó ti ń sú àwọn èèyàn for real ó ti ń bọ́ sí nǹkan míì lára àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn Àgbàlá eh, Gabriel ẹ máa be calming down ẹ calm down kí ìkọ́tà ìṣe kó lè last kó dé lè kó lè pẹ́ kó lè pọ̀ kó tún lè dùn hmm, kó má di pé èèyàn wá ń padà ń jẹ̀bi ẹ jẹ́ ká wá farabalẹ̀ gbọ́ Yínká torí bó náà ṣe wá múra kankan kò yé dáwọ́ ẹ use ẹ̀ fún àwọn tó truly need ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n wá bá yín bí irú wúmà tẹ́lẹ̀ tán discover ẹ̀ báyìí wọ́n máa pọ̀ bàjẹ́ lára àwọn tó wá bá yín ṣe bí nàìjíríà sì ni wọ́n á rò á ti pọ̀ ìfẹ́ ti pọ̀ Àgbàlá Gabriel ẹ bì kíyèfù kó má di wípé ṣe ni ẹ mọ̀ọ́mọ̀ gba owó yẹn tẹ́ fi ń four one nine àbí ẹ fi ń scam àwọn èèyàn wọ́n máa yí débẹ̀ tẹ́ ẹ bá tètè wà very careful ó ti ń bẹ̀rẹ̀ ni mo ṣe ṣe òfin lórí pásọ̀ mi pé kéèyàn máa kú mi ò dáwó fún anybody and i'm not doing it again mi ò kò fẹ́ kú tó bá sọ fún mi máa gbé ẹṣẹ́. E ẹ mọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí tó fi sọ kó sọdọ̀ pé má sọ̀rọ̀ lé lórí rárá ó yẹ ẹ ká jọ̀gbọ́n. leader ẹ̀rù ò bà mo tẹ̀ mọ́ ọkọ tó ń pè ní duty of candor So I'm going to open up. Open up, Jerry. Torí pé tí ìgbà open up tí mo tún bò mọ́lẹ̀ tóbìnrin yẹn dúró tí ò gbọ́n kankan ó máa lọ ṣe ní àmúdá platform. Tó bá jẹ́ pé àwọn ọmọ àdàgbà Gabriel ti ọ̀nà kò ní wá síbi ìdàṣírí àti tú tipẹ́tipẹ́. So I am not going to keep ebi o dey keep quiet about it. I don't care what happens after this. All I know is that in tó mú àwọn pípù yìí ṣe òun ni pé àwọn tó ń dáwọ́ ti wà wọ́n ti wá di àwọn tó wà vulnerable sí i because wọ́n take advantage wọ́n milk àwọn èèyàn wọ́n fi wípé bàbá ti sunkún wá they will get something and nítorí ẹ̀ ni mo ṣe ṣe òfin lórí platform wípé kéèyàn máa kú mi ò dáwó fún anybody and i'm not doing it again mi ò kò fẹ́ kú tó bá sọ fún mi mo máa gbé ẹṣẹ́ pẹ̀pẹ́ kí ikú ẹ̀yẹn kó tètè yá mi don't bring that on my platform and for and for Alaba bread, it's not compulsory advice me. I am not opportunity ló wá ó lè jẹ́ nǹkan tó ti ń gbẹ́nu mi tipẹ́ tí opportunity wá wá láti sọ fún yín. nílùú yìí wọ́n ní nǹkan tó ń pè ní social housing mo ti sọ lẹ́ẹ̀kan ẹ lè kọ́lé fún everybody you can buy ilẹ̀ ẹ lè gbé ẹ lè tọ́ gbogbo ṣòro everybody because you see now that people people are now taking advantage they are taking opportunity they are taking things for granted. tẹ́ bá lọ ra ilẹ̀ kan tẹ́ kọ́ ní flat tẹ́ fi àwọn arúgbó síbẹ̀ tó jẹ́ pé kò ń ṣe àwọn náà ní tí arúgbó kan bá lọ arúgbó kan á take over because àwọn tó dáwọ́ yìí over time they will get tired and that is the truth. àti ń tayọ rẹ. ná irú àwọn èèyàn báyìí wọ́n ti jẹ́ kí àwọn tó dáwọ́ kó wà vulnerable ẹ wo ẹni ẹ wo story tí wọ́n ti lọ sọ. So, lórí lórí story yẹn ẹ ṣáà pé mi náà sunkún yọ̀bọ̀ ń bíbá ìmúkọ̀ wọ́n pé hmm, no ẹ jẹ́ kí n think kí n think kí n think <laughs> let me think outside the box ni mo ṣe investigate mo tọpinpin tó bá gbé story bí wàá fún yín ẹ ní ìkọ́tẹ́lẹ̀ fi mọ̀ bóyá ìtọ́ irọ́ ló ń pa àbí òótọ́ ló ń sọ so ẹ build social housing káwọn èèyàn máa gbé bẹ́ẹ̀ kó má jẹ́ pé èèyàn kan ló ní nínú nínú bẹ̀yẹn ẹ lè ní food bank ọ̀dọ̀ ilé tẹ́fẹ́ fún lóúnjẹ ẹ fún kẹmu jáde bẹ̀ kẹ fún because àwọn tó ń tọ́wọ́ ìdí are going to get tired over time. bẹ́ẹ̀ni everybody ọ̀pọ̀lọpọ̀ ló ti ń get tired bàbá advice tí wọ́n fún yín tẹ́ bá lè mú lò àwọn tí wọ́n bá sponsor yín àbí tẹ bá kúkú gbé jáde wípé ẹ nídìí ilẹ̀ a ní àwọn èèyàn tí ọlọ́run jogún ilẹ̀ fún tán jogún owó ọlá ọrọ̀ gbogbo ẹ̀ tó wà lọ́wọ́ wọn tán quiet tán ṣe làwùlàwù tẹ bá sọ Àgbàlá Gabriel pé nídìí ilẹ̀ ẹ fẹ́ fi kọ́lé fún àwọn aláìní ibi tí wọ́n máa gbé a máa rí àwọn tó máa fún yín ní ilẹ̀ tó bá lè jẹ́ wípé ẹ fẹ́ rà ní pé ibi tí ò ti wọ́n jù ẹ béèrè fún àánú àwa á dáwó àwọn èèyàn á dáwó ẹ rà ẹ bẹ̀rẹ̀ sí ní kọ one unit second unit third unit like that like that èyí tẹ́ fi kọ́ ilé odidi fún èèyàn kan nínú ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n nídìí ilé láti gbé gẹ́gẹ́ bí yíká tí ẹn ti ṣe sọ ẹ̀ tẹ́ bá kọ́ àwọn ilé yẹn bẹ́ẹ̀ yẹn bí apátímẹ́ǹtì apátímẹ́ǹtì lẹ́ máa máa fún wọn bí àwọn ìyàwó àtàwọn ọmọ wa wà bẹ́ẹ̀ àbí ìyàwó àtàwọn obìnrin ìyá àtàwọn ọmọ tí ò lọ́kọ àbí àwọn ọmọ tí wọ́n léyàn and so on and so forth bí wọ́n bá ṣe pọ̀ sí ní apartment tẹ̀ máa fún wọn bí two rooms a room self contained eh, three rooms gbogbo ẹ̀ máa kọ́ wọnú ara wọn bẹ́ẹ̀ it's a very good it's a very good idea to me. tó sọ ní bíbá charity yìí ẹ don come on my platform má tiẹ̀ bá mi sọ má tiẹ̀ sọ sí mi gòwámì pé gbàmọ́lẹ́ àtọwà irọ́ náà pa ọ́ eléyìí irọ́ ló pa eléyìí máa ń lo ẹ̀ha ìwé kọ̀ọ̀kọ̀ fún muslim àti fún àwọn èèyàn kò ṣe gbogbo ẹlẹ́yà tẹ́bárí tó lọ dọ́kọ́ mo ti gbọ́ tó ṣe ẹlẹ́yà. ẹ má bínú iṣẹ́ ẹ̀wọ̀ tnt àfìgbà tó sàsọ̀dà díẹ̀ náà gbogbo rádaràda yẹn ló máa ń ṣe gẹ́gẹ́ bí Yinka TNT tẹ́ ṣe ń gbọ́ àwọn kan wà tí wọ́n pera wọn lẹ́lẹ́yà ìwọ tó ń gbọ́ mi tó sì ń wò mí tó jẹ́ mùsùlùmí má ti jẹ́ kọ́ wọ yun ẹ̀ kó tó kọ́mẹ̀ntì torí ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ gbogbo nǹkan lẹ máa fi ń ṣèjà ẹ̀sìn ní ìbá tẹ̀sìn wa ṣùgbọ́n wọ́n ní obìnrin yìí ó ẹlẹ́hà ló pera ẹ̀ tó bojú látòkèdè sàlẹ̀ tó seal everywhere bó dẹ̀ ṣe fi scam káàkiri nìyẹn nǹkan tó fi ń jẹun nìyẹn tó di estate wípé Yínká ní láti gbé àwọn èèyàn dìde kí wọ́n set trap fún tó mú ní ọ̀ràn ọwọ́ ṣùgbọ́n ó escape. nìyẹn I'm breaking it. Sọ tó sọ níbí bá fabricated stories ni. Ṣé gbọ́? Gbogbo à wọ́n tù kí irọ́ ló pa irọ́ ni gbogbo nǹkan tí obìnrin yẹn sọ ń bí. Gbogbo nǹkan tó dẹ̀ sọ lọ́dọ̀ alàgbà Gabriel náà opportunity moment gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ torí pé àwọn èèyàn ń jàgbàjàgbà opportunity tó lọ lò I'm breaking it to you now because I don't care. I have to face response. I have to take responsibility fún action mi. So when you pé ẹni tẹ máa tú gé ẹ mọ nǹkan tẹ fẹ́ gé pẹ̀lú orí pípé. Tí àwọn èèyàn social housing wà, how èèyàn bá rí pé they can walk to a full bank and pick eh, eh, oúnjẹ yá full bank Where àwọn máa gbé oúnjẹ wọn ò ní máa fi pé ó dàgbé the money you're giving is getting into their head. Who dẹ̀ jẹ́ kí wọ́n misbehave and people worry. gradually the people giving are becoming àwọn gangan ló wà vulnerable. tọ́ Yínká níbi ọ̀rọ̀ kékeré tèmi máa kàn sọ fún ẹ ni wípé àjèjì ọwọ́ kan ò gbórí kò gbẹ́rù dórí gbogbo wa ò lè ṣe everything tán èyí tí wọn náà tó ti fún Àgbàlá Gabriel ní advice kí wọ́n lọ ra acre of land kó máa ṣe housing fún àwọn aláìní tí food bank yẹn ìwọ náà lè ṣe ṣe bó ń gbowó lórí platform ẹ tó fi ń support àwọn èèyàn ṣe bó kúrò ní UK tó fò lọ nígbà campaign you know ìjà tún lọ sẹ́yìn yíká má ránṣan mọ́ Àgbàlá Gabriel fi Àgbàlá Gabriel sílẹ̀ lọ́rùn sórí irú wúmà tó sọ yẹn a ò lè fẹ́ rú ẹ̀ hmm. a lè fọ́rú wọn kú ṣé àgbàlá Gabriel jẹ́ ọlọ́run tá jẹ́ àtinúmọ̀ràn tó fi máa mọ̀ wípé èèyàn tó wá bá òun yẹn tó béèrè fún àánú á ti wá rí lójú àbí ọkàn ẹ̀ pé irọ́ ló wá pa fún òun òun ṣe tiẹ̀ ni kì í ṣe pé kẹ wá fi ní lára kẹ máa jẹ́ kó yẹ kẹ máa ṣe níṣe wípé bí yóò mọ̀ọ́mọ̀ ṣe àbí kinní kan tí housing yẹn wà òkè ṣé èèyàn tó ṣe housing yẹn òun náà ló tún máa ṣe food bank torí kọkú foundation ọlọ́run ló mọ iye ọdún tó ti wà láyé Paku Foundation máa ń rìn kiri títì ní tiẹ̀ mo láìkí máa yẹn dànù dákú ọ̀nà tó ń gbégbà kó o tó sọ wípé o fẹ́ parọ́ pé o fẹ́ wá gbé ìṣòro wá ba lẹ́nu ọ̀nà yàrá ẹ̀ ní gbogbo yẹn tó tẹnu ọ̀nà tẹ́tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ Paku Foundation máa lọ káàkiri from one street to the other ó lọ káàkiri làìdá làìdá ìyẹn ìkíní ìkejì ìgbà tó pẹ́ food bank tí ìwọ sọ yẹn Yinka TNT Paku Foundation ni ó kó provisions síbẹ̀ káàdì ni wọ́n fi ń wọ̀bẹ̀ táwọn ìyá àyàn àwọn ìyá arúgbó ẹ̀ tó bá ti tò ó ní oníkálukú bó ṣe máa ṣe zone by zone ni káàdì ni tó káàdì ni tó káàdì yẹn bá ti jẹ tó bẹ́yà wọ́n máa pe káàdì ni tó bá pe káàdì tó wá jẹ́ títí ẹ o ti ní mú ènìyàn wá wọ̀bẹ̀ wá ó ní àwọn nǹkan tó ní láti mú o you know àwọn tó ń control everything ó wà bẹ́ẹ̀ wọ́n á tún fún wọn lówó ah mo ti àìmọye fídíò wọ́n máa mú oil wọ́n á mú sugar wọ́n á mú bonvita wọ́n á mú tin tomato oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ kọ́kú foundation kudos to you baba Yinka TNT èyí tí wọn náà máa fi jókòó sórí social media tó ń da lérú torí ilé tó wá múra kankan kan lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel adéomi ìmọ̀ èyí tó kàn ẹ́ bẹ́ẹ̀ ní ìmọ̀ èyí tó kàn ẹ́ bẹ́ẹ̀ ìwọ náà lè ṣe food bank tó bá ṣe pé bó ṣe rọrùn tó nìyẹn tó bá rò wípé bó ṣe easy tó nìyẹn Yinka TNT ó raise owó dáná you are making hell of money èmi ò eh, sí ilẹ̀ máa ní àwọn ah, ẹ̀fì ni ẹ ó wà ó fẹ́ wà relevant ni ẹ má dá lóyún ẹ má ṣe kiri kan gbogbo yẹn trash ni lọ́dọ̀ tèmi dára mi ì rí nǹkan tó bá wù yín ni kẹsàn-án ṣùgbọ́n àwa máa sòótọ́ fún yín yínká gbéṣọ wálẹ̀ lórí ọ̀rọ̀ àgbàlá gabriel àgbàlá gabriel ò wà fort bẹ́ẹ̀ ni àwọn bọ́ìsì àgbàlá gabriel àwọn crew ẹ̀ wọ́n ní problem wọ́n wà fort rárá yínká tnt tó oní nǹkan míì eh, nípa àgbàlá gabriel ni ṣé àwọn crew àgbàlá gabriel wọ́n ní nǹkan tó fi ń wẹ ojú tó fi máa mọ èèyàn tó wá béèrè fún àánú tá a fi mọ̀ àgàgà tó tún wá wà nínú ẹ̀hà gbogbo wa la mọ̀ nínú nílẹ̀ yorùbá ní nàìjíríà wípé obìnrin tó bá ti tó tán há ìwọ̀nba ló you know the closeness ìwọ̀nba ni so ó ò lè blame àwọn crew àgbàlá Gabriel náírà ló ṣe lè blame àgbàlá Gabriel fúnra lára food bank tóun advice ẹ̀yẹn àgbàlá Gabriel nìkan ò lè dá ṣe àti gé tíwọ náà ti make owó lórí platform ẹ̀bẹ̀ tó ti ń gba owó tó ti ń ṣoríṣiríṣi tíwọ náà bá ti ní nǹkan tó ń pè ní food bank ní nàìjíríà wàhálà kò padà pọ̀jù fún ẹ kò pọ̀jù fún ẹ ọlọ́run yàtọ̀ at least ìkan ló máa fi dín kan o ò lè ka o ò ní fẹ́ mọ iye family tó ti báyé wọn jẹ́ o o ní fẹ́ mọ iye marriage tó ti forí ṣọ́pọ́n báyìí yínká tí ẹ tì o ò ní fẹ́ mọ iye marriages tó jẹ́ wípé ọkọ àtìyàwó wọn ti kẹ̀yìn síra wọn wọn ò finú hanra wọn mọ́ pẹ̀lú ìsọkúsọ advice tó máa fún wọn pẹ̀lú idea orí burúkú sorry idea rádaràda tó máa ń gbélé àwọn ìyàwó ilé àwọn eléha ìlú ti ẹ̀wà dáa tó jẹ́ pé wọ̀gàn ló tó wá jẹ́ ṣèṣù lẹ́yìn wọn ṣebí wọn ló ń gbé wọn sórí ṣó ẹ ìwọ ló máa ń gbé àwọn ẹlẹ́hà wá sórí ṣó ẹ ìpín orí ṣó ẹ láti rí àwọn iyì tẹ́bi máa fún àwọn ẹlẹ́hà tẹ́lẹ̀ orí ṣó ẹ láti padà rí wípé àásọ aṣọ pàtó yìí aṣọ lẹ́fìbò ìwọ náà ló jẹ́ kó a mọ̀ wípé àẹ́lẹ́hà tí ó bó ṣe máa bá bàbá ọkọ ẹ̀ lò bí ẹlẹ́hàá bí ó ṣe máa bá àbúrò ọkọ ẹ̀ lò bó ṣe ń ṣe sí àbúrò ẹni tó àbúrò ọkọ ẹni tó máa bí ó ṣe máa yọ and so many dirty things tí kò yẹ kó máa gbé àbí kó máa rí you encouraged all these things because of kíni torí àǹfààní ara títí ẹnìkan ó kí anybody tó bá fall victim ìwọ yẹn ló ń bọ́ síta tó ń ránṣọ mọ́ Àgbàlá Gabriel ó jẹ́ sinmi agbẹja kó sinmi kó rọra máa ṣe nǹkan ẹ̀ tó ń ṣe lọ àwọn tó bá rọ̀ mọ́ ọ̀dọ̀ ẹ kí wọ́n máa kẹjọ máa ṣe papọ̀ lọ bẹ́ẹ̀ you understand fi àgbàlá Gabriel sílẹ̀ ìwọ̀nba tọmọkùnrin yẹn bá lè ṣe tí ọlọ́run bá fi ràn jẹ́ kó ṣe ìwọ tó ò ní problem tí nǹkan kò ṣe ẹ́ tó disguise tó lọ bá tó ní nǹkan yẹn ń ṣe ẹ́ torí kò lè gbowó ó ti ṣe ẹ́ already ó máa ṣe ẹ́ nǹkan yẹn máa ṣe ẹ́ torí àìmọ tí nǹkan ṣe ọ̀ríjínálì tó yẹ kí wọ́n rí ìrànlọ́wọ́ yẹn ẹ ò jẹ́ kí ó dé ọ̀dọ̀ wọn ẹlẹ́dàá wọn á sì dá fún ẹ nǹkan ò ṣe ẹ ò lọ parọ́ owó nǹkan tó ló ṣe ẹ yẹn bí ò ṣe ẹ tẹ́lẹ̀ apàdà wàá ṣe ẹ ní ọ̀nà tó máa ní ẹ lára ṣe ní ìkànnì yẹn ni ẹ ṣàfẹ́ ṣe ṣe ṣe ṣe tẹ máa dojú ìpè àgbàlá Gabriel lulẹ̀ àgbàlá Gabriel ẹ máa bìkà mí dáhùn ẹbí calm down ṣe ti ẹ̀ rí another advice tẹ́mi fẹ́ fún yín ṣe rí kẹ́ máa ṣe ṣó kẹ́ máa sọ wípé àwọn ìyá kan bàbá kan wá dúró sẹ́nu ọ̀nà ní yín mi ì láìkẹ́ o ẹ ti ń fi ó máa affect marriage yín very soon respect your home respect your wife gbogbo nǹkan tẹ́ bá ń ṣe fún àwọn èèyàn ẹ má gbélé orí ìyàwó yín ẹ jẹ́ kí ìyàwó yín kó enjoy marriage ẹ kó enjoy privacy ẹ nínú ilé ẹ ẹ̀yin ti fi ara yín jin society nìyẹn ṣé ẹ ní láti jókòó sọ fún ìyàwó yín ni disrespectful lèmi rí kinní yẹn sí náà báwo lè ṣe máa máa fàyè gbà kí wọ́n máa jókòó sẹ́nu ọ̀nà lẹ́yìn are you God ṣẹ́yìn ni dàrósà ni ṣe jẹ́ gómìnà ni àbí òkè ẹ ti di bàbá jagaba àbògò torí kò tí ì yé mi ẹ máa ní problem táyé bá sọ ní dà ó ná fi ń bú ni bó bá dọ̀la tí problem tíyàwó yín bẹ́ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ní marital problem kò sí anybody tẹ́ ẹ rí gbogbo wọn tó ṣe oore tán máa ẹ rí gbogbo wọn they are coming back to haunt you ẹ ò mọ ilé ayé ṣá ẹ mọ àwọn ènìyàn àwọn tẹ bá ti lọ́wọ́ oore síjù tó bá ti ṣoore ẹ̀kan jẹ́ kan máa bá ti wọn lọ máa wá jókòó sẹ́nu ọ̀nà lẹ́mi torí pé o nídìí owó àtijọ́ tẹ̀ ti bọ́ síta pé ẹ̀ ń ṣe oore fáwọn èèyàn ṣé gbogbo wọn tó wá ń takú sẹ́nu ọ̀nà lé yín gbẹni wípé tán bá ti rí yín wọn jẹun yẹn ebi òlu wọn pa wọn sì ń mí tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ẹ radicate pé kán wà máa jókòó sẹ́nu ọ̀nà lé yín wá gbowó yẹn kò lè ní kò ní kẹ́nibọ̀dì wọn kú think about yourself think about your marriage think about your wife fi marriage ẹ sacrifice fún anybody kò worth it sórí gbogbo orin tá à ń ṣe yẹn igi mú ìṣẹ́jú kan ní bí ẹlòmíràn bá dìde lọ́la tó tún wà ayé àjù títí yín lọ ìṣẹ́jú kan ní off ah, wọ́n ti lọ ah, àbórí yọmí kọ́ rèé lọ́jọ́ kìíní àná ẹ mọ bí wọ́n ṣe ń gbé orí yọmí ni orí yọmí orí yọmí orí yọmí orí yọmí kí lẹ́gbẹ̀lá Gabriel dé àfi bẹ́ẹ̀ ni pé wọ́n mọ orí yọmí mọ́ gbogbo wọn tó benefit lọ́dọ̀ orí yọmí tó ń pè orí yọmí ránkàdédè gbogbo wọn pátápátá ni wọ́n padà dá jálẹ̀ kò sí ọ̀rọ̀ kò bá kùgbé tí wọ́n sọ sọmọkùnrin yẹn tán that is how they are do your best and live the rest learn from all this yínká tí etí fi tiẹ̀ ṣe tiẹ̀ tó o bá discover ẹlẹ́hàá tó ń parọ́ kiri ẹ o lè expose ẹ lórí platform ẹ torí iṣẹ́ owó tiẹ̀ náà kò sí ìtòdà ń bẹ́ẹ̀ ṣàṣàṣọ́ ló máa ń ṣe tí kò ṣe wípé bí ìbànújẹ́ ló máa ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ kò sí sẹ́ni tó lè yẹ lọ́wọ́ wò bó ṣe ló ṣe fẹ́ nìyẹn èmi ò kọ́ndẹ́mù èmi ìdẹ̀ kọ́ndẹ́mù ṣó ẹ̀ bọ́ bóyá o realize ìgbésí ayé àwọn èèyàn tó ń kó ṣìnà àwọn tó jẹ́ pé wọ́n wà fún nọ́rẹ́bù bó ṣe sọ yẹn tí ẹ pé gbogbo nǹkan tó bá sọ they believe it wọ́n á practice ẹ̀ wọ́n á ṣe wọ́n rò pé the right thing ló ń ṣe o ò lè wà nínú ilé ọkọ kó máa sọ many things tó ń sọ fáwọn èèyàn náà o ò lè wà pẹ̀lú ọkọ kó máa sọ wípé kí ìyàwó lé kó fẹ́ kọ kí ó wá sọ fún ẹ bí kinní ọkùnrin ọkùnrin ọlọ́kùnrin tó ń lọ tí kinní ẹ̀ wá lè mọ́ ẹ tó rí kinní ẹ̀ tó lé báwo ló ṣe fi irú àwọn ìdẹ̀tíánú ọ̀rọ̀ burúkú lórí kinní torí pé a fẹ́ wà relevant a fẹ́ ní fans a fẹ́ jẹ́ nǹkan there are so many other ways tó lè fi present àwọn kinní tí ò ní wà terrible raw like this you are ruining many people's life Yinka TNT ó ń ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ó ti ba yé ilé jẹ́ ó ti ba yí ọ̀nà jẹ́ ó ba yé jẹ́ ó bọ̀rún sí jẹ́ ó mọ̀ ní òòrè yàn sọ fún ẹni tó bá ríyàn sọ fún ẹ ti stop gbogbo nǹkan tó ṣe tó o bá dé stop ẹ wá wọ ọ̀nà míì tó lè máa fi present ẹ báwo ni o ṣe máa máa kú káwọn obìnrin pè wọlé ìyàwó lé kán pè wọlé báwo náà ṣe ń fi ìtàn bá rí kí ní ọkùnrin ọkọ ọlọ́kọ̀ọ́ tó ń gbé rí báwo lọ ara wọn ṣe rí ayé náà encourage dẹ̀mí pé kí oh, kí ni ìyàwó léwòde ọkọ lọ́kọ tí kíní abẹ́ tó wò tó ranjú mọ́ kíní abẹ́ ọkọ lọ́kọ tó fi rí pé kíní yẹn wá dìde ìgbà tó wá dìde ṣé kò náà kára tiẹ̀ dìde mọ́ ni kó lọ. I don't understand you Yinka tó bá ń pín owó alágbàfọ̀ tó ń dín owó alágbàfọ̀ kò kan àtọ́lé Yinka TNT fi Àgbàlá Gabriel sílẹ̀ kò ń ṣe atinúmọ̀ràn kì í ṣe ọlọ́run àtàwọn crew ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ dónírọ́mọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ dólóòótọ́ mọ̀ ìwọ̀n báńkì tó bá lè ṣe jẹ́ kó máa ṣe má ní wọn lára ìwọ náà lọ ṣe power bank lọ ṣe food bank èyí tó sọ fún Àgbàlá Gabriel ìwọ náà ń rí owó lọ ṣe fún wọn kò pọ̀ kò pọ̀ ah, ẹ wo ẹ̀yin tèmi kí lẹ fi ìjà rèé ṣé àlàyé tí Yínká ṣe yẹn báyìí tó ń fi ìkanra mọ́ Àgbàlá Gabriel ipe àwọn kírìó yẹ kó ti mọ̀ pé irọ́ lobìnrin yẹn pa báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ kí ni ìwọ náà fi bá mi drop comment sábẹ́ bí ǹjẹ́ o ní advice kékeré láti fún bàbá wa prophet Àgbàlá Gabriel fún iṣẹ́ tí Ọlọ́run gba owó ẹ̀ ṣe drop ẹ̀ síbẹ̀ má sì gbàgbé láti bá mi subscribe hmm? support my brandi bá wa subscribe sórí YouTube channel wa gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo gbé fún yín ẹ ṣeun ránkà dédé yín o ire o.